الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا اختصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلمنا الصواب وجنبنا الأخطاء بما لفلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقدة من لساني يفقه قولي ست الله عليها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 إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنفروا يعذبكم عذابا أليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنفروا السموم بباله ما كان يعتريه السقم فيه مرة ما كان هذا كله في أن يفي بمبيك أول ليلة في قبره أو كما قال القائل أكاي أظن همنا ألف من أوان مالك أمري أتاكا يقومي إراكا هي de komi sikɔni mɛri ana ami mɛ ɛyin sɛ ziyi ɔwɔ isu sikɔni ɔya ari ɛwɔn do sikɔni mɛ ami mutalɔbila bi ha bi n'o ma asiri abɛwɔ ama abɛyi n'o mɛ bɔnɔ yuhi na mutala ima bi ha bi n'o ma asiri àwọn mɛrɛ yìí ni ɛwɔn tó dɛ wɔn lɔ isu yɛ tuzu yìí nana ha dɛ. بما سيمن ومن ما كان يعتريه السكم فيه مرة وما ذلك نرأي أكا وما مي أي إن يكون نرى يكون نرى السكم أفتح ونرى أنا موجودة كلا ولا ترد الهموم بباله أنا نساء يدو يا ما كان هذا كله في أن يفي

ìrà ọkọ àkọlọdọ ọmọ ni vu abẹ wọn ọlọmọ ẹtẹ yóò vu ẹtẹ fama mata ọhaya ti dunia fẹ ahira ti lakali ẹwọn rẹ hàn á kíkíkí á kíkíkí ìdí àyíká ẹṣọ tẹbẹ eré ẹwọn rí dání kwana hó anatinati bẹ wúdẹ máa wá sí máa bọ ẹ lóhùn rí ìwé nígbà bá a kàn mí ká ilẹ̀ tán ń fi hùwù wíwá bíbí kọ́ ọ́n. عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنفروا أمري أكوى أكوى نزل قنامي uzile kuno mtu omuli kawakwata nina nitwera kuva omuli yuadhibikum عذابا أليما وهو من دون أمري دون رؤيا مني ويا ويا ما أجازا ayé pẹ̀lú ìnirẹ̀sọ ọ̀rínú kókó ọ̀rínú ẹ̀kọ́ anáyíkárí madina náà àmà ẹ̀dá yọ ẹ̀dá ẹ̀nọ́bì ẹ̀rí pọ́nọ́bì ẹ̀rọ kókó ọ̀rínú ẹ̀rọ rẹ̀. ke elozire kono na den ni ne le wakwete no omuri ọwọ sọ ẹ wa akomuri ọsọ ẹ wa sẹ wọn àwọn omuri ziri wa pé omuri zori yi jẹ orí yẹ ọsọ yizọ ẹni yi wọ lẹkọọ nọ ọgwụ ya ama ajọ ọnụ omuri ziri wa ẹhẹ wọ́n yẹ sẹ́m dín kọ́ńgọ́ ìràkùn ọnụ omuri bàkà ọgọ́gbọ́n na omuri ọsọ awo mimi omuli ɔha yi wɔn yɛ mi lóni ba ne ma kɔ bɛ nɛsɛ bɛ ma se daw ni nɛrɛ so ma se daw ni nɛrɛ so ìtàn nyinama yɛ ne b'a kan ne ka iná ló náà wòye kó lɛ ɔmá so dɔn wa yɛrɛ so inú mɔnɔ ɔbɛ faris ni ɔbɛ faris ni baali sɛmɛ ɛnɛba mi yɛrɛ fana mɛ ɛnɛ n'a jɛ ɛnɛbi ebi nyɛ ani yɛrɛ ani ama ani yɛrɛ ani ni ini jɔnna ɔsi ɛnɛ ne yɛrɛ yɛrɛ sɔɔni eyi munu ma mo yi lo wa de mo mo yi de kɔrɔ n'a bɛ dɛm n'a bɛ wɔtɔ ja bɛ ni piti inɔnɔ ɔnɔ bi salman alfarisi ọmọ ti ẹ̀kọ́ àwọn anáwó ẹ̀yẹ wa anáwó ẹ̀dẹ̀ wọn kọ̀kọ́ kọ̀kọ́ lórí islam ọmọ yọ ọ̀rẹ́ náà ẹ̀yẹ kọ̀kọ́ kọ̀kọ́ jẹ́rọ ìmú islam ọmọ yọ ọ̀rẹ́ lọ́sọ̀ tó mi. àdìgbò wa ipa ni salman fadi sọ̀nà ipa ni iná ní ìran ni oníwòrí àká ẹ̀rọ ọmọ yẹn lọ́sọ̀ tó mi. threaten Islam ever or ويستبدل قوما غيركم ولا تضروه شيئا اما يعني من التاريخ الاسلامي تاريخ الاسلام يعني توبي اسلام انهم المثال اذا نتوكا بابا اميه muawiya bin abi sufyan ìjọba olóṣìyẹtẹ rọdí ọlọrọ àmì asaba mẹ́rin ìjọba mi sì ẹ̀fẹ́ bá mẹ́rin náà dé ìkújú ọmọ bá ẹrẹ sùn bẹ́ẹ̀ dé ìkípẹ́ mọ́ púpọ̀ àmì mẹ́rin náà ẹ̀mẹ́ bá hu ẹ̀rù òhun oníjọba náà ọmọ ìbánu abbas bánu abbas abbas ẹ̀ máa fi ọ̀nkùnrin tó ọmọ yìí ẹ̀ máa fi ọ̀nyàrá ebe hu a ohun mi jɔ ama ɛna gu a na dɛ ba so mɛ ani fari sɛnɛ ne yɛrɛ ani yɛrɛ bɛrɛ ne ɛni jɔ ma yɛrɛ yɛrɛ bɛrɛ ama kisi zinɛ ne ma hɔ bɔtɔ mi o jama kaa yi na jeli ka ɛnyɛrɛ bu islam ana na anyo kata yɛ sɛ yahudi wɔtena yahudi wɔn na lọ́tún tó wọlé ẹ máa ọ ẹ nye ìràpẹ̀yẹ ẹ nye pẹ̀yẹ̀yìn ọmọ hẹ̀kẹ́ náà àtàtò yahudi ọbẹ̀ dògbòrò wọ dọ́ọ̀bà rẹzọ ìsọ̀sà yẹ máa ká yìí náà jẹ́ nkà yìí yahudi olùhóró wọn afghanistan yahudi olùhóró wọn yamani yahudi edehóró wọn iraki. yahuda horo mu yahuda horo mu syria omulya nabo basoye wakata yohoro mu saudi era akubonebwa ama mulya nabo basoye wakata twayaso آمين ثم آمين ويستبدل قوما غيركم وكوين ذلك كنتم مريهم من النار دون مريد أوه يعني ɔbɛrɛ mɔ no ɔkɔ mɛsare dɛ ɔso dɔm nerɛ so yɛmɛre tinya kae ne keeka ɔmɔri a mɛrɛ ya me ɔmɔri a ɔsɛrɛ yi mɛ bɛsɛ mɛta nerɛ dɔm amɛn dɔɔso banya ne tɔɔ ne ne ɛze yi kɔnɔ soso bɔ na ɔyɔ ɔta asɛn yɛ mɛ tɔn mɛ ɔmuso mɛrɛ yɛ ɔmɔri yi dɔɔ a abɛso baya wa kaa kɛ wa abɔya no wɔlɔhi ɛbɛ wa abɔya ɔmɔri ɔsɔ mɛ amadu ɔmɔri yi.

ɔbɛrima no ɔmakɔ nnɛsɛ abako dɛ dɛ ɔsɛ dɛ ɔde dɛ so wallahu ala kulli shay'in qadir wala tadurruhu shay'a dɛ anyi so nyɛ ɔmmɔ ntɔ ɔmɔre hi nini ɛnyɛ nkata no nyɛ nkutoɔ nini slɔtɔ ntɔ ɔmɔre hi dɛ ɛnyɛ nkata no nyɛ nkutoɔ nini wallahu ala kulli shay'in qadir ɔmɔre wɔn katata so apesa sáré ina imani kana kɔɔre na ɔmori ɔmɛrɛ ya nɛɛma wafi o tó mori ni wúlò bá yà wá yìí. ilé àwọn sọ̀rọ̀ bàbá yà sọ̀rọ̀ lọ ìlà ọjà ọjà ní àkọ́kọ́ ọjà ní àkùnrin ìlú bá.

نصره الله ọ̀nà wọlé انا náà kọ́ وكما wọ́kàwé kọ́ ọ̀wọ́ انا wọlé ọ̀nà لا إله إلا الله يقتضي السياق السياق يقتضي إذا حكمنا العقل في هذه الآية أن تقول الآية إلا تنصروه فسوف ينصره الله أبيك يا أفراء أقول صاير they are rationalized they are showing me money من مكان بيك إلا تنصروه وكواغوا ظنني فسوف ينصره الله ọbẹ̀ ṣètò sọ̀rọ̀ wọ́n kà wọ́n bọ̀ ọ̀bọ̀ nìyẹn ọmọ ní bá bọ̀ ọ̀bọ̀ àmọ́ ọmọ ní ọ̀bọ̀ nìka dẹ́ kí sọ ọmọ ní kọ̀ nìka yìí wọ́n kà wọ́n bọ̀ ọ̀bọ̀ nìyẹn ọmọ ní ọ̀ṣọ́ ọ̀rọ̀ bọ̀ ọ̀bọ̀ ọmọ ní ọ̀bọ̀ ọ̀ọ̀tàlú wọ́n ṣe hijira hijirun tó mo yí mẹ́ kóre maka báwọn madina àmọ́ sẹ́dẹ̀ ìka yìí ọ̀bà bẹ́ẹ̀ bí wọ́n yí ẹ̀nà ọ̀nà tó mo yí mi hijirun náà ọmọ yí sẹ́ bá ṣáyọ̀ wọn mi kàrẹ́ yìí ọ̀bà bẹ́ẹ̀ yí ẹ̀nà yìí náà yọ̀ ní tiẹ̀ tẹ́lẹ̀ bàtú ntúmùrì ọ̀sàmùtẹ́lẹ̀ ìráyè ló ń tóbi lóbi ìjọ náà ayọ̀ ọmọ ọmọ náà amọ̀tẹ́lẹ̀ òhìrẹ́ yìí di ráyè náà náà ọ̀nà ìsìsì bí kyi ẹ̀tẹ̀ mu. dọ́ọ̀mù yìí náà ká nìka yìí wọ́n kà wọ́n bọ̀ ọmọ nìyí ọmọ ọmọ yìí ọmọ náà bọ̀ ọmọ ilé akarajà wọn. ìbí wọn máa. المستقبل شرطيا ايضا اصلاة الجمر تي اصلاة النمر إيه إذا إذا أنا مقارن ماذي أنا أموري أنا أقول أنتم أموري وأكوي بوانا أنا أبدي لا أقوى والذين كفروا ثاني اثنين إن هو بشرطية ما بإن أريه لا حروف حروف شرطية أي مصطفى التمرين إلي يومي كثير بنني دوجنه هو تمكة إني نشرط مريتة هو تمكة ثاني اثنين dee kɔntɔn mori yi ɔbɔbɔho venevemevene fɔmia nei kɔntɔn mori yi ɔbɔbɔho veneva ɛnɛvene yɛ yɛ hakura yi hijira kyeyɛ naani ɔmori ɔka yi وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين أمي أوكا تمام إنه مرة إنه جمع إنه مرة oni àbàní ní àmì tó di bí kéwọn tó mọrí yìí rẹ kéwọn tó mọrí yìí náà lìyó fi bì túkà ìníkẹ́ nẹ́zá òzù àwọn yà kótó lóka àdìkẹ́ nà ini ya zuwa annaka min al-abdi khubthun wa khida' khubthun wa khida' aka ki makire to di yoime ijo owo mo ze rafa be do je yo u di yo mi me ori bele ori mi wa udiri ori bele wannan جش وانتقام أما جاك مكر أي متو أي متو يا ربك أمي لوي دعي أويا أروي هبونو láti ọjọ́ mi náà jẹ́ òyà ọ̀nìrí olùkùnú ọmọdé ọ̀ka yìí wà má kẹrù má kẹrù òwú wà má kẹrù náà má kẹrù àrùn ọ̀rùn láàyè ṣòro. فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين ومكروا مكرا أمري كنمي تدري ومكرنا مكرا دون أمري دون يتنيو دون يتنيو يتدري زوا Not to tell me. And then the two man come on, wa makaru makaran ẹni náà mẹtọ dìbí wọn makarna makaran dọ́nà wọn mọ̀rí onírà mẹtọ òòyà ètò dìbí ọ̀yẹ́ mi òyò ètò dìbí ọ̀yẹ́ mi òòyà mi dọ́nà mẹta ni títẹ̀ wá wọ́n hún láyà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà yẹ ẹ̀nà yẹ fanzur kẹfẹ kana akabatu makiri ọmọdé kẹwọn tó ọmọdé lẹ́rẹ̀ fẹ́rẹ́ tàwa ètò dìbí ọ̀yẹ́ mi nẹ́nẹ́mẹ́. أنا دمرناهم وقومهم أجمعين أتعلم كي ينمري أنا فويته تاني أتابع أتابع بطش وانتقام ومن آه، أبو بكر الصديق رضي الله عنه ومن كاكا إني لا آمن مكر الله ولو كانت إحدى رجلي في الجنة أيما نتمول نمره في رياضة إنه يهوري يرى إنه مري يهوري يرى جدو يا مازي يرى أودي أهوان ينرى يمال الجنة وتنتمرين مري نمره كان كاين ومكروا مكرا ومكرنا وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله أمري كده يا متولي ويمكر الله أنا أمري أولي تنويا ويلما يعني تويسيتو ديجين نونو أنا أمري تنيو تتيزوا الله خير الماكرين أمري أي ذايني ريامين ina de ne de to dibi ya robo de vu ya se da no ina de ne re lati o to mori ama ya no me ya ya ha kwa gweka anyi anyi ka ya kosi tawhid ho ne re ono ori no mori tin ko nyara de aye ire tinye aye tinye tamewa aye ini sifatu llah ina juwe o morihi ana aka kwana me wa ya te de we ro kama me mere abo mori me mere eye abe abo me ya abo mori me ando ne kai e, hijira mara de ka hijira ono nto mori me wo makka ba madina e de topa kema obi ono ba pa mmara ka ọ dị ịrịkwa ọ dị ịrịkwa ọ dị ni ebe kaka abisu wa ya kiri kụ dọba akọ abanbana gu nyina abi system ọ ni method ọmụ wa ya kiri kụ ozi yi nyama a abụ ekwa esere mụ eh, anyị spa anyi na esere abanbana gu nyina anyị ni yɛrɛ kɔ abanbana gu nyina esɔrɔ n'a b'a apapa na aban ịrịkwa ọ dị. slọtì otu mu n'ihi anapa ne ma nam nɛ ovi esivu tohid ɛtɛ esivu islam ɛtɛ de ekepo no ntomu ni dɛ ɛba hɔn na ne dɛ ɛna mi tɛ ne naani. ne sikɔnɔ ala ɔn ne sikɔnɔ baka o esika wa kare ya ima aba mit no na ɔba tɔ ma aba kare ɔbɔ ŋmɛnɛ tɛ wɔtɔ ma kaa agoka wa ama sɛ wɔn atɔ ba omori muhammad ẹ̀ẹ́bá omori àtàyìmá àwọn ọ̀tàyè wà á sì rú kọ́wùlẹ́kùn àwùjọ òòbí ìnáwó ànímú bíbá ti sọ̀rọ̀ aláya lọ́wọ́ máa ń xọlọ́kọ̀ wọ̀wọ̀ lọ́kọ̀ fọlọ́kọ̀ bí. wà á sì rú kọ́wùlẹ́kùn àwùjọ òòbí ó sì ime imime inoime inoimemememe ka inoitanwatanwa ka waka obonwanete waka ka inewere odomewu ka inewere awejuharube odomewe ka atohere innahu alimun bidhati sudur omori oyi sẹyin na ida ayo na obere ono bẹẹ wọta na nyẹ wọn do abayẹ ka aya ozumani ro omori ọrọ ayẹ bẹẹ wọn di dọkari. ألا يعلم من خلق وهو اللطيف الخبير ألا يعلم ألا يعلم أنك نبع ما يبيت من خلق فمولي أنا تونا بطنا بس أزالي وهو اللطيف الخبير ومولي أنا اللطيف أكاك اللطف أجي أما أما اللطيف إذا نعني أبي أمولي أما يا بناتي أولي رياناتي omori ɔyɛ alhabir omori ɔnɔ ɔrɛ yɛ tanatɔ yɛ tana yɛ tanatɛn ewuri yɛ yanatɛ ɔnɔ omori ɔyɛ alhabir ɔnɔrɛba yɛ tana tanatɛ tanatɛ hɛ anatɛ ɔbɛ yɛ nana bɔbɛ ewuri ni bɔbɛ ewuri ni omori ɔyɛ lɔtɔ ntɔmori.

omuli otomawo elikiyala janaba ahuliri nuve anaba ahuliri mawaza omuba avuuka duwasiri nkoku dafuku kale duwasi nkoku dasukuzulete duwamwetosi omuli omitane apisasani omuli eyo omuli otomawo hele waziteyo omuli omuli otaye أعلم بكم إذا أنشأكم من الأرض وإذا أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى هو أعلم بكم أمري أما يري وبنيان يري إذا أنشأكم من الأرض أمري نتنا نبي آدم كنه نزي abẹ́yọ̀ na nka na pìtì náà wọn kú ìkìyàmà anábà rẹ̀ ọmọdé ọ̀rọ̀ àyẹ̀rẹ̀ rẹ̀ sáwọ̀rọ̀ àbẹ̀ sáwọ̀rọ̀ àbẹ̀ sọ́wọ́ àkàsọ́wọ́ àrẹ̀ ẹni tó nùwẹ̀ abẹ́ ni pìtì fi sọ́ọ̀bì wà bá wọn náà fún wa mẹ́ abana yìí ló bọ́ tó wọn yìí ẹ̀hẹ̀ máa rẹ o sí àkókò ká ló àtẹ̀yẹ wọn yìí sọ́kòmọ́ mẹ́ ló àtẹ̀yẹ wọn yìí sọ́tún tó wọn yìí ìsọmọdé àkàyè máa ń kàyè aláàyè alámúmanukọ̀lọ́kọ̀ òwòlọ́tẹ́fọ́ akaba ọba máa yẹ kàyè ọ̀nà òwúrẹ́ náà tó náà ọmọ ayé àbúfà sábà tẹ̀wé rẹ̀ ọ̀nà òwúrẹ́ ọmọ ayé rẹ̀ rẹ̀ ìní àkọ́wá bẹ̀rẹ̀ ẹnna ebe wuli anatɛ tɛmɛ yɛ tɛ tamatɛ ɔnà omori ama yɛ inú ama yɛ wà mamu kaba ka bɛ yɛ kò nà omori ama tó ma tó o tó o mu o de ala o de ala ɛ ɛ ala ho na o na omori yi ni ìrìnà mi wà kàrẹ́ ìbò ìrìnà mi wà kàrẹ́ ìbò ɛhɛ ɔma mi yɛ yɛ ba ka kɛ kura mi lɛ boma kura mi lɛ boma ɛɛ kutu tɛmɛ na boma hatan hatan raiti fan ne ba ma tɛrɛ to o mɛ ɔbi ɛnyi da kɔba ba yɛ jama de kan ne ba ma tɛrɛ kura to o mɛ ɔbi hatan in kana se tɛrɛ o hatɔ na nobɔta ɔnɔɔde ama maanan ɛho nɔɔde ituman ɛho nɔɔde isɔ kono isɔ isɔ jɛɛ isɔ sanfɔ ɛho nɔɔde amukiri oyi kɔmori ɔde sɔtɔ tó wòye mu dɔw wòye dɔw ma ni bozo nɔ ni yɛ abuja yi ana ma ni kɔɛ tɛ jɛ kaa yi ahmed agbikaye omorihi ọmọ ẹsẹ yìí zọ abisa yìí mẹ ẹ bọrọ ha abisa náà yẹn bọ ọmọrí ọyẹ pétì ẹyẹ náà jọ yẹ ẹnna ẹyẹ bi nẹ hẹ anaba bi nẹ hẹ inú náà ọrí ní rẹ yìí ọwọ ọyẹ náà rẹ ọrí rẹ ọmọrí ọrẹ yẹ ẹnna ẹyẹ bá ẹnna ẹyẹ bá abẹ ẹyẹ bá nyọ ayọ ni nya ɔmɛmɛrɛ yɛ ani ya ɔmuli ɔyɛ ɛɛ tɔɔbi ani amani gbɔwɛ a ɔmuli ɔyɛ ɛmɛbɛ ɛnyi amayi wa anyi ɔmuli ɔyɛ ɛmɛbɛ ɛbɛ anyi ɔmuli ɔyɛ abaka yɛ ni nya ɔmɛmɛrɛ ani ya ɔmuli ɔyɛ pɔtɔ ntɔmɔ yi tiɲɛ sɛbɛ tuma bàtí yẹn náà mo ní ìrẹ́bẹ̀rẹ̀ wà ká amúramọ́hùn amúran fẹ̀yìn náà mo bórin mú am yasabuna anna la nasma'u sirrahum wa najwahum bala rusuluna ladayhim yaktubun am abramu amran omri kai ana nira ona katan tuaika eh ana nani man ɛna ase mu kɔrɔ mɛ ɔba si mu tuure gɔdɔ ɛna ne ma kɛmɛ wɔn tu ɔmɔri yi awɔ kaka ka gɔdɔ nɛ wakɔ fɛ ɛ wúlò yɛ kɔ nyiri mu nyiri ɔ nyiri mu nɛ ɔ nyiri hinɛ awɔ baba ayɛ na kó kó yɔ iri mɛ ɔnyɛ ma ayɛ mi lukɛ ɔka yɛ ka oh, e, bama ha si mɛ ba abaran hashim ɛnna baba bɛyɛ anadɛ na ɛna e nwara ɛna e na ɔtɔ yi nimi tunu na ɔyɛ n'oro hyɛtɛ na ɔbɔ ta ɛn e, hyɛtɛ na ɔbɔ maa ka na na ɔwɔ ka ɔbɔ ɔyɛ nimi tunu ɔyɛ n'oro bɔn ne baba baba yɛ atɛ dɔbɔ ɔbɛ bo dɔbɔ ɔbɛ kɔn dɔkɔ na ɔbɛ kɔn ɔbɛ kɔn ɔmɛ de ọmọ ọkẹ ọmọ ọmọ mi nyi miti dọni kato ẹ anyẹ ronú ni nyọ sẹ mọkò mbọ yẹ ọnini iná bọ kọnọ nini ọwọ bọ ọmọ rẹ dẹ. àbọ̀rọ̀ ẹ̀yìn ọ̀sá ọmọ tó ọbọ̀ kánà kó lè ní o ṣètò àwọn tó ọbọ̀ kánà kó

أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون أمريكا بمبيرو كاي أنا ونمر أماوان أماوا سرهم إمرانني ونجواهم أتي أنا عكا مويهم بلى ورسلنا لديهم يكتبون أمريكا كتب أعوامل ọ̀nà ọmọdé ọ̀nà ọ̀ ọmọ náà yọ màmá ikú ẹni èyí tí fún wa ẹ̀yà kyẹ̀rí sẹ́ náà kà abisa náà náà ní mìtì náà nọ màmá ikú ọmọdé yẹn ní ìyẹ tẹ́ anáwé anáwé sẹ́kẹ̀tìrì náà tẹ̀rẹ̀ abáni. lọ́fù tó rí ma yàtìdù mi nǹkan ní ìlànà ẹ̀yìn rọ́ọ̀kì muri kenya chile nyenye amenyo huu ni nova ve illa la lehi rakibu la atid ake mawake nena rakibu la atid ake jepeu ake jepeu wa inna alaykum lahafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun omoyi okoyi oya peu nini o oya peu nini wa inna alaykum lahafidhin malayiku ni ne esere onini ne esere kɔrɔmu amenene tɔmu akanini ape esere kiraman katibi ɛɛ malaika ɛdi ne ne aka enyo banyi de na ɔmori de yɛ atɛri sam ɔtɛri sɛɛdi yaba mu na ma ta falu abɔmu wa amene na ɛyɛ na akubi ne tuka ɔno wa aka ne. abirima n'ayɛ. ma yakunu min najwa. ثلاثة إلا هو رابعهم وما خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ما يكون من نجوى أمري كان يريوري أما ما أنا كان أزنيرا أزنيتا إيه ثلاثة إلا هو ربيهم أذهب أتا دي وري وري كارين أنهم إيه دي أكارين دي كنا كنا نتمكن إلى ما جاتون omori kɔnɔ ɔbuwɛ natizɔ wala hamsatin illa huwa sadisuhu ɛrɛ ma gbɔ ɛhe ɔna omori ɔna ɔbuwɛ ahinɔyi wala adina min dhalika wala akthara ɛdi wi ihu ne ɛta ina ɛtɔ omori si onyima horo ɛjɔn ɛdi wi ihu ne ɛta ɛna ɛdɛ min omori ɔna ɛta wala akisara ɛrɛ ma nuhu ni ɛhe ɛbɛ nuhu ne ɛhe ɛ nuhu ɛhe ɔno bo ahemba ɛde hemba ɔno bo ahempa kokorɔ bɔ ɔma mafi tobi illa huwa maahu aina ma kanu omori ka hatuna hana raya ɔno yɛ pewa te zɔ bi ilmihi la bi e zati mafi tobi ɛyɛ ɔyi yɛ omori ɛyɛ rizati a ɛyɛ e rizati a ɛyɛ ɔyi yɛ ọtí o tó mi. sábàbà ìjọsí mẹta lóhùn ní túmọ̀ lẹ́kẹ̀ẹ́ bí yóò ká bẹ́sẹ̀ ká yín ní tìǹà náà ọ̀nà ká yóò tó mi. bọ́ọ̀lù ká yóò tó mi kàṣẹ́ sí ilé yá. ọ̀rẹ́ ká yóò tó mi ká asọ́sùn ilé yìí. don mo rí lè ya wọn don mo tuntun ní bakari náà lọ́kà áyà tẹ́tẹ́ lóòótọ́ mo rí ali lọ́kà áyà ká amanira anyi ètò ká wọ́n ni àwọn ọmọ ẹ̀rí àfi tóni ní ìdá kẹrù ní ìdá wọn afọ aham ní ẹ̀ha àjẹ ali afọ aham afọ aham ali يا رسول الله ọsítọ́mọ́ ọsítọ́mọ́ oníkèyí wa tó ọba tó ní abu ife wa ahọrọ ọba ahọrọ. lótó múlí ilé ilé kó ẹyìn ètò ọ̀dà bó bá kéré ṣe yí gẹ́gẹ́ náà gẹ́ ilé ní ètò ọ̀dà bó kó náà kẹlẹ́wọ́sí tù bẹ́ẹ̀ kí commander in chief alábìtá mọ̀ bá wọn tó mọ̀ ní ọ̀nà ọ̀bùn jáde. abiyɔ mu hana katɔ akɔ akɔ ɔhɔ ana kadamaiwa adamaiwa ɛnɛ kayiri yi ano ɔtɔ wɔn yi yi bi tó bi abu jahali da za ce ba huran da ka yi jana na nan ka yi a so zan ne fa ewu jo mu yate makka a so zan ne ki muhabba ba to na wa ajin ra wa ajin ajin ko ko ba tan ya me ta ra wa ajin ojo mo ri awasa ka sallallahu alaihi wasallam ojo mo ri oyine yi a aka dɔnta mo ni yi na hinɛ fɔ yi ka la an ju na min ka ya adu wala e b'a ha hɔn wa ɛwɔ ni bi o mori yɛ ma ha hɔn wa hɔn wa. ìtọ́nà tó mori si kú ẹ̀ wọ́n sọ yẹ adu. ìpànyìmá má yẹ lọ́rẹ̀ ká iná yẹ ní hikma aná yẹ ní kọ̀ọ̀ká kí ali. ọ̀bọ̀ bí bí dàgbà ọ̀bá sùn. oge agbam na society ọwọ yi ni ọkọ ọka ọsọ ni ọsọ mama ọsọ nanyi ọsọ mama ọwọ nanyi ọsọ mama ọwọ nanyi wọn lọ sùn akọsọ na nanyi ọdẹwà ọka ọ na náà kékeré ọhọ lọdún ní sikẹmẹ wọ ẹyẹ na baka kẹnẹnyi anima kọrin ọ bụ 15 years old ọyọ mu kọrọ hajj ọgbọnọ ni kọkọrọ hajj ẹmọ amẹ enyi ẹnyi wàhálà yà ń kẹyà náà wọlé kẹrẹ huu náà wọlọ òkú omi dẹ kọrọ ìjọ tó mọ̀lẹ́bà sí mẹ́tọ́ ẹ̀tọ́ ẹ̀ yọ ṣe ìmílẹ̀ ìlànà sọ̀rọ̀ tẹ̀ ṣe ìmílẹ̀ ìlànà rẹ̀ anyi ak forty seven nana yàrá ntomori yìí yọ ak forty seven nana nana ẹ wọ̀ bá mẹ́ ak forty seven nana wọ̀ bẹ̀ bá bọ́ rẹ̀ wọ́n yí bullet ẹni à ń ní eighty three bullets engineer bullet sọ̀nà náà wọ́n bullet yẹn tó mọ̀rí bẹ́ẹ̀ náà èyí nà péré nine bullet ó lórí náà hìrẹ́kẹ́ bàtúṣẹ́ nínú rẹ̀ yáàsì yáàsì wọn kúrò ánà hakim. إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوم ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون أولادهم أولادهم فهي إلى الأوقات ومن سدا فأغشيناهم فهم لا láti ohun tó kù ní ìgbà yẹn sì mẹ́tọ̀ ló ń bẹ̀rù tó. ẹ sì mẹ́rẹ́ tẹ́ o. wúlò bá yà báyìí. ìjọ tó mọ̀ sí mẹ́tọ̀ yóò pọ̀ àrùn onídàkẹ́ tó ń tó mọ̀ yìí ni ẹ̀ yẹ o. wọ́n yọ ọmọ ọ̀hún. òzọ́ ìdẹ́lẹ́ nìyí inú jí dídí nìyí the bad boys, the hoodlums, hooligans, rascals. Lọ́sọ̀ tó wọ ní ìlú. Òhàn ìdẹ́nà màá ní jíjẹ ẹ̀yọ́ tó mọ̀ ní kọ̀tọ̀tọ̀ ẹ̀. Amadu ẹ̀rọ bẹ́ẹ̀ yọ̀ mọ̀ yìí. Ẹnẹ̀ wọ̀n dábẹ̀ rẹ̀ nyẹ̀rẹ̀ kó. wọn tó mori ọni àmàmà ọbẹ níyà ń kakọ yẹ pé ami ọmọ ni ara abada kẹtìrọ de ni sẹnza waka asẹnadi dùdì dẹ wọn katakata dẹ ewu tó tó mori tó mori tó mori ìjọ tó mori yẹ bẹ bẹ hu wàláhi wàláhi làbí omori olè siri ọrụ olè siri ọmọ ọmọ bàbà olè siri ọmọ صلوات ربه وسلام عليه يا قوم يا أبو kini bani adama omuri man tɔrɔ kolo no man nyɛ nsani yɛrɛ bɛ ko omuri yɛ awɔ ɔno mɛyɛ ɔno ne azere mami omuri ɔnɔwɔ yɛ mo ɛbɛ fɔ ma zere mami twɛtɛ ami ami deki yaasi ontomori si tiri ndɔ daka bibi naa to tɛ hɛn slati o tó mori ni. náà tó tó hẹ ọmọ yẹn kọ́ mọ̀ ẹ̀wọ́n tó tó hẹ kẹ́lẹ̀ ẹ ẹ̀rẹ̀ inú kọ́nà wà tẹ̀ ẹ̀rẹ̀ yín ká fún kéèzì ló mi ọ́ orísun kéèzì ló fún kéèzì ló mi ọ́ lọ́wọ́rí dàrẹ́tì èzì kìíkò ìkìíkò àfẹ̀dẹ̀ bá òun ní gòrí ọ̀fìn yọ̀ ọ́n yẹn hàn ẹ̀nà bẹ́ẹ̀ mi jẹ́ alájẹ́. Tọ́tù tó bí yìí mi sọ dẹ̀m kẹ́nyẹ ẹ wà fọ́ ọmọ ẹ̀fọ́ yẹ sọ wọn mọ kàwá tó hẹ nọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nídìí ìwọ bọ́ bọ́ yẹ tẹ nọ bọ́ọ̀ bẹ́ẹ̀ bọ́ flat tètè sùn. wọn náà wọ ẹ tẹ́ntẹ́ wọ ẹ lọ́kùnrin tó mú yìí òwe ìdẹ́mọ̀ náà nà jọ wọ́n jọ àwọn bá yẹ tẹ̀ nọ of course wọ́n fara bẹ́ẹ̀ yà fọ́lọ́ digidigi kẹ́nẹ̀ wọ́n sọ tó mú yìí ntomori kɔn náà ɔkɔla nkɛlɛ ntomori wɛrɛ mɛ kezi dɔkita iwa yɛrɛ fún mi dɔkita iwa yɛrɛ fún abɛ mi piti ne ne ku mi jẹ ɛpɛtɛ yɛ kɔnɔ ntomori wɛrɛ akɔla ɔnɔ ntomori wɛrɛ alɛ. abuja ni ɔnu kó yà jọ na ɔmɛ nínú eya ara àhóró lọ́tí ohun tó mọ̀ ní ní ara ọ̀rọ̀ àbúrò ẹ̀yẹ tẹ̀ ọ̀nà rẹ̀ bàmá ha dé yìí ni ọ̀ bàmá ha dé yìí ni ọ̀yọ̀ ọ̀yọ̀ sí tuntun ha ọ̀yọ̀ ha iná nẹ̀mẹ̀ ọ̀yọ̀ àríyẹ̀rọ wa ara nọ nà yà

ọmọ ọgọrùn ọrọ tán ní abubakari ọsùnwà bẹẹka nìyí ìdè yìí ká ayé nàá wọn tuntun náà yẹn náà yẹ kéye ọmọ ọrọ tó àwọn. lọ́sùn tó mi ìsìkẹ́ yẹ ọmọ ọrọ tó yẹ dɔw wuli omi ti malayika jibiri yi hɛtɛ ɔrimi nkae kama ni ni wani eseri ali ni kɔla ahyɛ wani mi sacrifice yonto mori ina adi ɔ sacrifice ɛwɔ yonto mori sani sacrifice ọ̀ṣẹ́wọ́ni ọ̀ṣẹ́wọ́ni dọ́ntòmọ́lé kàwọ́ ọmọ wọn ní tẹ́ ọ̀ṣẹ́wọ́ntòmọ́lé ìmọ̀lẹ́kẹ̀ jìbìrìlù lọ́nà ìyá kẹ́bẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ sọ́ni ní nǹka yìí lọ́nà ìrora tẹ òbúra wà náà ẹ̀bà ah, ní mọ̀lẹ́kẹ̀ yìí ó kẹ́ni ṣe èso ọmọ lórí yìí mú yẹ̀ bọ́ọ̀ka ajíptò lẹ́kẹ̀ yẹ́dínà àbí tọ́lẹ̀bì ah mamari hinne yi ba ire ihe bụ ehi na ehi ewunye bụ ụtalị ịnọla ahịa yoruba ahịa bụ ike nọla ịkata sisamala ọ bụghị asị ma laasị ume ihe ma laasị kwani ihinisama. ndị ejije k'atụghị ejije k'atụghị a ekuba m ehi ọgọọli ekuba ọ̀rọ̀ kan lórí ẹ̀mí ìwọ fáàmù ẹni muhammad ya ayi ẹ̀rọ tún ọ̀nà ẹ̀rọ ni ọ̀bẹ target ẹ̀nà ọ̀bẹ target ọ̀n tó mọ̀ yìí ọ̀n tó mọ̀ yìí ìjọba àbújá ẹ̀lẹ̀ náà ẹ̀rọ ọba káwà èyí ọmọ rẹ̀ máa kó fún parí káàsán bẹ́ẹ̀ kó bá tọpọ́ ntòmù díẹ̀ sáà ní ìzọ street bẹ́ẹ̀ ọ̀nà gọ́ọ̀ gọ́ọ̀ rẹ̀ hìrọ̀ ọmọmọrí kàí bá nàní kàí fani afunayin ìfihùmá fìlgọ. ẹ̀yà nínú gọ́ọ̀ gọ́ọ̀ hẹ̀rọ inú tẹ̀rọ ló ń tóbi náà lọ́kẹ̀ tóbi. ẹ̀ níbọ̀ èyí ló rí amasọ́nù tẹ̀ ha ẹ̀wọ́n pẹ̀ka kẹ̀wọ́n tóbi ẹ̀wà jẹ́ ọ̀nà ọ̀dẹ́wọ́n ɛso ɛyɛ wɔ ne wɔkɛ ni ɛwuam ɛtam ne kɔnɔ ɔsi bɔ yɛrɛ kemi kemi kemi ìdánwò ne ta abosi elihinu tɛ ha ne ɔhɔ si ɛtam ne si guam guam guam ɛhɛ ahani osikonyara ɛtam ɔta osikonyara wɔn dɔkɔ dɔkɔ bàbà tɛ ha kɔkɔ ntɔmori ɔya ɔbɛ nɛɛmɔ ìdɔkɔ àwọn dee kɔnɔ si bi yawa bɛ si kue ɔsi ɔsɔnyara hɔ naani kɛlɛ ma yɛ arukui yi nan abɛ wɔyɛ yi nan anyi si ni huna sɔn o si yɔ ebi yɛ ne mu gadi akaka yi sɛ ntɔmori ewu ni o yi sɔ o si yɔ o si yɔ o si yɔ oríṣi náà ní rí ma ẹ wò ó mẹ osùnà tí o tó bí ọmọ yà ní ká yóò ẹwọ yìí ń sọ náà ọmọ sọ ọmọ sàkókò ẹwọ ẹwọ ọmọ nàbẹ dàrẹ bẹẹ kàwé kàwé kàwé sọ wọn àbí ọ náà wọn bẹ wọn máa jẹ àkọrẹ dàrẹ. ɛnyi ɛnyi ɔyìnbɛrɛ yɛ ɔmɔ yi ɛnɛ ɛnyi wàhálà ɛnɛ ɛnyi wà alijanna wani yɛ so pɛtɛ aisha rɔdi alahu anha a mitawa afi kari kaaba ɛkɔ ɔnyana bɛyi ka wɔtɔre sa wɔtɔre ɛsɔpa daa mitawa afa dontomori yɛ dontomori ka ɛnama la ajiru ala kɔdiri nasabi. الأدب أو كما قال صلى الله عليه وسلم على على قدر النسب وتنا مري إن شاء الله تسوى ربو وهم وأربعة دنيو تسوى ربو كأنيا وتنا مري إسي يجوا كي أويرة أوان تس أوان شهو أنا نروح أنا نروح هلا هنا أنا يتوسي هنا سنتم يا كهرباء الله عليه وسلم matuntumuri ɔre zizi abubakar zizi fa ɛgbɛ náà hundi ya mɛwa kɔ wa tɔ tuntumuri yɛ ho kana ifa náà ɔnà ɔreka nyi sɛ náà dɔnɛrɛ ɛmɛ wɔn hyɛ oku zɔ tuntumuri mɛ do do sisi ɔ ɔsi sisi yɛ ho de pɔsi mu n'ɔka na kɔzi hɔ yọ tó tóbi. abuja lọrẹ ọrin ní ẹmọ nẹfà rẹ ẹni bá wọn tẹ ọmọ ọkẹ gẹgẹdà ẹ bá wọn tẹ ọmọ mi tìdí káyọ èyí abubakar ẹsùn tìnyẹ àtẹ dígorí ọrọ abuja lè gẹn. tuntumri igori ọrọ abuja dọkẹ dọvọ wọn nẹtẹ dàkà ntumri ká ayé kò ní ti yìí àti ìgòrí ọ̀rọ̀ abuja lọ ọ̀kẹ́ olórí kébù sọ nílé fa inú tẹ̀ ha abaka wọn akọkọ ntọ́ mu ní ká anyi sẹ́fún ní ẹ̀ka yẹ ọ̀rọ̀ yàrá nàmá ní tanu wa ọmọ ẹ̀ nà kanyọ́ ni ọmọ ẹ̀ tẹ́ ẹ̀ ọ́ ẹ̀ nà gòrí ọ́ kúrò dọ́ntọ́ mu sọ̀rọ̀ lọ sọ́lá dáa ká yẹ abubakar nìka yẹ sọ́dọ̀ ká yẹ ọ̀nà mọ̀rí kàkà yẹ. وتراهم ينظرون إليك وهم لا يبصرون ewe ereke ewu nọ ìjọ mo ní àkàrẹ ọ̀nyọ́mọkùnmìnìmí orí ẹlọ́ba ẹ̀ka náà mi gòrè ìtò ẹ̀ka wàá jẹ́dú èrè ndóhùn lóka dóhùn mọ́ni ní ìwé èrè ọ̀hún láyé bó ṣòro náà la yubsirun lótú múlẹ̀ sí yẹn kọ́ ọ̀rẹ́tẹ̀ ìgòrí ọ̀rẹ́ ọ̀gẹ̀dẹ̀ ewéré nà ó rẹ̀ tí o tún mú nínú ni. yẹn sílẹ̀ tó ló mi ń tó. láyé ha ìlànà muhammad rasulillah sallallahu alayhi wa sallam. sọmọlì yìí sọmọlì yìí ló ń lọ náà bẹ́ẹ̀ kí ìrẹ̀yà ara ẹ̀kọ́. خيوط العنكبوت خيوط ni eh, ogbo owu ami owu apapo owu náà mi bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ kà bójú àwọn ọ̀tọ̀ jẹ́ ẹni màá tàbí òyìn sọ́mọ ọ̀ka ẹ̀ẹ́dẹ́kẹ́ ẹ̀ẹ́dẹ́kẹ́ ẹ̀ẹ́dẹ́kẹ́ ẹ̀ẹ́dẹ́kẹ́ kúndẹ́tẹ́ wọn ni kanáà pé ẹ̀ muhammadu náà wọn náà.

abuja le ka ye daba ni muhammad on hure irọ tọnọ ni ẹrẹ nani sẹwọn maa kẹ ne kọ ọmọ maa wọ ọmọ ọmọ maa wọ ẹwọn náà ń yàrá mi ní islam wọn máa yẹ ne ka ye ilé ẹnyi riva sẹnyọ yi riva ẹnyọ bá ń kó oku ha dọ́ọ̀mọ̀rí yìí dọ́sọ̀ kata ni dọ́sọ̀ mọ̀kú ha tọ̀ ọ̀zọ̀ ọ̀sá ọ̀mùtẹ̀ ọ̀nà ọ̀fìnà jìnnà. pọ̀ yẹrẹ sọ̀nà ni. dɔbɔ yɛ na kan ka ye ama ni ma sɔti dɔ in mu tɔn dɔbɔ bɔ tɔ bi ɛ ɛ pɔnɔ dama ma fi nu kɔ ozɔ sanna ma tɔ yɛ mu tɛ hɔnɔ ɛmɔ ozɔ sanna ma tɔ yɛ mu tɛ hɔnɔ abɔ ose kɛnɛ bɛ ni e yɔ dɔ mi yɔ ni tiɛ tɛ dɔbɔ yi dɔn mi n sɛ olu ba a ti zɔn báyẹn ta anamọ àwọn fi nu ke o o ẹ o sọmọ ìzọ ìzọ màjínẹtọ àfa asiri kae ɛyi wɔzɔn man dɔntɔn mu yi ɔrɔ bɛkɛ dɛ ŋun dɛ pɔnɔ dɛ paso ana ɛnɛ ɛyɛ ŋun yi de kisa yɛ alibi ɔbɔ náà lọtò tó mu nínú ama yi dɛ ni tu jɛ ɔbɔ náà dɔntɔn mu yi dɔnni ɛkó yɛ ta inú sɛ inú tɛ hɔ náà báwo yẹ kɔ kɔɛ tan madina ɔri abubakar abubakar yusuf fik rɔdi allah ya kɛ tafasil bá a bá yi mɛ ya dabu perepe kake na ɔbɛ lɔfi ntɔ mɔri mi ɔmɔ mɔ mɔri yà kàn ká yẹ ilẹ̀ tẹ̀wọ̀n sọ̀rọ̀ kọ̀kadì náà sọ̀rọ̀ wá. wákàwé bọ̀ ntɔ mɔri yà ni ɔmɔri yà wọ́n dẹ́ra ɔmɔri yà wọ́n àgọ́ ọ̀rọ̀. ìsàkọ́jà wọ́n yà wọ́n yà wọ́n yà wọ́n sàyẹ̀ ìlú wọn. ni maa ka e ni ka ye kaabi si sayam waa ka wee gɔɔbɔ ni domuri ana gɔɔbɔ ka ya de ya ka si si akɛlɛ e ama domuri ka ye waa wakawa wee gɔɔbɔ ni olomuri ɔmɔ wa ni e ma ve ọbẹ̀rẹ̀ mmiri ìráyìí nínú tó mórí mi hìjìrà vọ́wọ́ màdínà ayọ̀ náà sẹ̀sẹ̀ bá bẹ̀ hẹ̀. àgbékisẹ́ ìsọ́kògò ìsọ́kògò ànyì kọ̀mẹ́tẹ́rẹ́ máa dóòmùrí ọ̀bá sọ́ni rẹ̀ sọ́tì ọ̀tọ́ mórí mi. ẹ̀ẹ́n wọ́n kà wọ́n gbọ́ ọrụ nìní òmùrí ọ̀bá gbọ́ ọ̀bọ òmùrí ọ̀gbọ́ ọ̀bọ ìnira

ina kuyi almustalak a ah, nyere kwaso non to muri ko anahe bal anahe almustalak do muri re gowo ini fatu makka ini hama mari te makka do muri gowo ini re kona ko i hunaini do muri gowo ini re ko tabu kono ana ba bele mere kono ko e ni re kono to muri lusa na o abana e, muri lusa enyere ko onu ntomori ni nan de kaze ne ehu ntomori etem sam e mo ho ni abira ko ma kugo nore ma ni omo wa we ka di message ko na onu de ko hu ni nan ro e omo wa ba ka abira ta ba ba ni ho ka inu le ku hu ko mo ni ni náà kò tóńtó mori wọn àwọn alátakà ni lọ́tọ̀ tó rí ni ẹ́ ọ̀nà wọn ká ẹ̀ka bá mi ọmọ yìí máa ní ẹsẹ̀ gbọ́ ọ̀wọ́ lọ́tọ̀ tó mori ni. Dini kaayọ̀ lọ́mọ ka yìí ìrẹ̀kú dọ̀nà bọ́dọ̀ tó mori yìí ni dọ́ọ̀rì ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ rẹ̀ dọ́ọ̀rì ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ rẹ̀ dɔmori ɔmu wata dɔmɛ dɔmɛ ha yi ɔmɛ ha yamɛ silati o tó wuli mi àwọn ọmọ náà ìrẹkú uhud round ọtọ mi three rounds ọbẹ anyi round anyi first round anyi second round anyi third round fúnyẹ ọyẹ round ẹnẹbìrà ẹ kùkẹ táwọn.

abata wo bia na ɔna ɔdɛ wɔ abɔbɔrɔbɔ ama anyɛ tɔ ba a ana gyɛɛ wɔn wɔn a kena ka ne ɛtu kuru lɔya dɔntɔ wɔli kaa dɔkpɛ nɔne nɔpɛ ne yɛrɛ nɔpa about fifty of them ɛna ɛma yɛwɔ kehi lɔ ɛwɔ pɛni ni bɛɛ bɛɛ kɔmi esi rɛ ma kakɔfi asi keseri nibadzo zi rɛ mi zɔ ɛrɛ tɔra bɛɛ bɛ ni tsire dɔnku mo ni ka wa kisa yɛ ni mɛ kɛnɛ asɛ hɔɔfɔ asɛ ŋmɛnɛ sɔ hɔɔrɔ isɛ kɔnɛ ne ha ɛbɔ ti tɛ zɔ ilé kɔmɔli nìjɛrɛ ka ye ala yɛ ala yɛ la ko kebeli ne yɛ ve okwe ne hini ohino ohino zi ya ne ayɛ yiwa yɛ no to mo ni ka ne yɛ tsi yɛ tɛ ɛyɛ na ko gu ɛna yi lo si ayɛ mɔmɔ ne ka wa ka ye. ndị ni wọ́n gbọ́ wà ní ekú ní ẹ̀kú gbọ́ nímọ̀ ntoma ní wọn kàkà sáyẹn sẹ́ ní pòórò dẹ́kọ̀ dẹ́kọ̀ Khalid bin Walid ìjọba kèfèrí ọ̀yìn ni ọ̀yìn Islam ọ̀yìn ní màá sàásì kèfèrí ní bọ́sẹ̀ dẹ́kọ̀ dẹ́kọ̀ ní lè ní tù pan na náà bọ́sẹ̀ ìjà ní hírí àtàbọ̀ round round two stop your tongue in this round two ọmọ náà second round ìjọ hero to round bí yẹn ń wọ pa yòókù ọmọ yìí nìyí nítorí kí àbámáwò inú kò mọ̀ ní ẹni seventy ìní round two ọmọ seventy ìní round two ọmọ náà ayẹ̀kẹ́ kó tó mú yàrá yìí. Kọ́lé bí wọlé dà ọkọ mẹ́rẹ̀tẹ̀ asàbùnmọ́ ntúmí ọ̀nà yà ọ̀yà udu òwúrò yìí ẹtọ́ náà mẹ́rin ìjọba ìwọ ní islam ẹ̀ bá ọ̀ mọ́tò tó lè wù lóko mi ni dẹ́kun sẹ́rẹ̀ wáyé kẹfẹ́rì ní ẹ̀ máa ní wọ́n kọ́ dé dọ́wọ́ òde yìí fè amẹ́nyẹnyẹnyi ọwọ́ ẹ̀nyẹmẹ́rẹ́ ìbàdàn bàbẹ́ ànkẹ́yẹmẹ́rẹ́ yìí náà ìhùnẹ́yìí lọ́tí ó tún rí ni ẹran tí ọ̀rọ̀ náà ilé ẹran tí ọ̀nà gbèkè wọn wà níbẹ̀ ọ̀ àwọn ọ̀nà ìfà ẹ wọn máa kàkí wọn wà lọ́rọ̀ ákè yéere o àwọn ọ̀nà ìfà wọn wà lọ́rọ̀ lọ́tí ó tún rí ni. bẹ́ẹ̀ kí ìjẹ́ ni ẹ. اختلال النظام إن أنا أيها حمزة ìjẹ́dàrú ìjẹ́dàrú wọn ní rẹ̀ yẹn nìní lẹ́sẹ̀ òjò tó mú yín yìí tó sì lè sí yẹn mìíràn ká yìí ọ̀yẹ́sẹ̀ òjò dọ́gìdì yìí ẹ̀dẹ́ bẹ̀ ayọ̀sẹ̀ rẹ̀ kó òtí rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ olùdà súnmọ̀ mọ́lú ọ̀bọ̀n náà ɛn eh, ka ne bi hinɛ pɛ nɛ ɔn sunna mun jɛ ka sɔn ma kɔrɔ wala n tɛgila le sunna ti lahi tabi di la o mɔri ki sunna no zɔn ne ze mɛrɛ ɔn ma bara ɔn ma na se awo jɔbɔ di nye wa ha ma wɛrɛ dɔn mɔri ti o ala yɛ tɛ mɔri o ba yɛ de round ne round three the third round third round ɔn nana ne káfíìrì nìní lóyún bɛ na zɔn kɔ.

kabɛbɛ nɛrɛ ɛnɛ tɔpɛ nɛnɛ ma ile ne tuwa ɛnɛ bɛ dabarɛ ma se zuwa. tuwɔtɔ tó o mu wéyí sima wéyí wéyí rɛ dani ewúrɛ yìí a ehi ne yìí eye reinforce eye eye tinye tó mɛ kẹlɛ bɛrɛ ma bɛ yìí dɛni dukɔ wòle na wɔn ti ma di na na awɔ akɛtɛ dɔn tó wòle bɛrɛ ma yà bisa bɛ nini tana nyɔ na ba tɛnɛ nyɔ na ba kɔya abarama sɛ so kawa yi bɛɛya ìyá náà mi tɔnɔ dínú gbèrè kúfi tó ń tó mori yóò bá ọmọ fèrè ɛ má kọ mori yóò kàkà الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الذين قال لهم الناس إنا يعنونا أن نبغي ما كوبا سابنني تنين نبا دي يبتهون تبا دي يبتهون ساي هنا تبا alladhina qallahum an-nas omori kazane kakaye aba kai wa ka inna an-nas qad jama'u lakum fakhshawhum kaza era ko gwezu era ko gwa barema ba ta kawo no oyro ni tete fakhshawhum yawan nin fa ketani ka wena e etanan la kenna me bore ha no barema be era hode iru huwa ni shahadni ni oluluze olugahi ọmọdé yìí sọ́kà fàzà dáhùn ìmọ̀nà ọmọdé kàyé dẹ́ kẹ́ tó wáyé dọ́wọ́ mẹ́yì wá ọtí ni ọlọ́wọ́ náà tó wáyé dọ́wọ́ oyè wá ọlọ́wọ́ kiri wà wọn ẹ bàzí àbúwọ́ bọ̀ láyé láha ẹ̀ lọ́la ẹ̀ nà wọn nàbà fa ẹ̀ nìrò nàbà. wa ni الله ونعم الوكيل deke ama hunidi isa hunidi ne ne wakai hasbunallahu wa ni'mal wakil omuri ọkọ yi omuri ọha yi nẹ ọna nye wọrọ ni inisọmọ baa sẹ wọn ọba yi ni inú omuri ọba baa yi rẹ inú omuri ọba baa sẹ tó ama sẹ tó kọ ọba baa sẹ wọn ọba yi rẹ ẹni nyina wẹ ẹsẹ tuntun mu yi ni rántí rẹ wọn náà ɛbɛ kɔntɔ wòle dɛ atɔpɛ nini na ɔtɔpɛ nɔnɔ na ɛyɛ atɔpɛ nini na lanyɛ anana ka awɔ e, e ka fúyɛ tɛ nini muhammadu ɔlá kúndé náà abalẹ máa bɔ ɛni mímu kɔ kúti dɛ ɛfɛ fún mi má kà má bɔ. ɛnɛ bɛ kusi fi lɔ ɛnɛ bɛ nyɛ kɛtɛ ba. olùsà ntòmòlì olùsà bóyá dìfí ọba ní victory ìdá ntòmòlì kò kẹ́ tọ̀pẹ́ nínú gbọdọgbọ dé èrè wa ọ̀sẹ̀ bá pàpà ní padà bọ̀ ọgbọ́n mi. abẹ́nẹ́mi tó ń tòmòlì ẹ̀ máa ní lanyẹ́ mi ní ogbó mi ní sáfọ́dọ̀ mi ọmọ nìní. lọ́sẹ̀ àìkọ́nù nìyẹn tẹ adé ìkímọ̀ eré ìkókó yà mọ́ bẹ́ẹ̀ pàṣẹ àìkọ́nù ọ̀rẹ́ sàn. wíwú yẹn náà nìyí ẹ̀rọ àbòyá o àfíríkà yẹ ìjọ òmùdí náà sáré yẹ tẹ òmùdí ọkà yẹ فانقلبوا بنعمة من ya وفضل لم يمسسهم والله ذو فضل عظيم فانقلبوا بنعمة من الله أمريكا نيفا تون إيفا إيفا رما بنعمة من الله إرمورا هون فنومري وفضل عن رباني لم يمسسهم سوء لم يمسسهم سوء أني أنكتني يمكنوا لم يمسسهم so والنفي في سياق والنفي في سياق الكلام تفيد الأمور والنكرة في سياق النفي تفيد الأمور النكرة في سياق النفي إذا النكرة ذلك إذا نجيت هذا في نجيت إذا أضل جانب ضمن بابين abisa ah, ɔtiri ah, ɔnɔ bamakawa bisa abisa ah, ɔdɔtɔ mi naza, ɔkara omori ka lam yam sɛ sumsuun enye nkata yɛnye bimaana ayu suin enye ansu ɔmɔ hɛrɛ hu ne musiba ɔtɔ omori ɔmori ɔkaka yi lam tusibu musiba kɛn musiba na kɛn yi ɛhɛ amasiri kaye suu ɔnɔ hɛrɛ wuli musiba bɛyi ki suu ɔnɔ ɔmɔri yi nom ni ba bi awula ɛyi musiba yi wa. lam yɛn sɔ sɔm suu ɔnu kori ka nyam kata nyanyana kaye wa. lori ɛwɔ nse kaye ne ma ɔkɛ nyam kata nyanyana kaye wa ɔnawɛ ne tɔ amɛ. ɛɛ a bɛ ma wa amɛ omori ọka yi kọ́mọ́ tọrọbàṣúnà bìnà ilẹ̀ ìdẹ́rù hùsùnà yẹ̀rì wọn àwọn mọ́tọrọbàṣù bí kún anyíṣẹ́ bá kọ́mọ́ lọ́rùn bí adáàbí mímẹ́ ìdè àwòbí ẹ̀yìndínà fàtàrọbàṣù ìnáàmà kún mọ́tọrọbàṣù kọ́mọ́ tọrọbàṣúnà bìnà ilẹ̀ ìdẹ́rù hùsùnà yẹ̀rì omori kan tó mori káyọ̀ káyẹ̀ báyìí sùn jẹ́ẹ̀zì yẹ́ ẹ̀kọ́ omori nìyẹn ẹ̀rù kẹfẹ́rí ẹ̀ isu jeji kotu inini ikonya a ibe oyizeba yo ena iwa bo oyizeba wezi kikonya ba notu inini tebe oyizeba noyo eh imma qalaba wa imma shahada ini kaye yetu nini ya oni ne ba ha abini kaye anyi ni su shahidi ne wa da ma janna direct ini ba kono ni adi de su abdullahi bin am amaba de jaabe ɛne de kɔnɔ na ɔyɛ sum dɔn tɔ mori yɛ o yɛn na yɛ jaabe ka ana o ba shiro ka yɛ jaabe wɛ jɛma kanu bɛ yɛ hinɛ yi o ɛwɔ jaabe jɛma kanu bɛ yɛ hinɛ yi o dɔn tɔ mori a ka yɛ o jɛn ni ka yɛ o mori ɛnyɛ o ne beri kare na kɛ ɛnyɛ ɛnyɛ ti gbɔn o mori yakuba wɛsɛ ne bi m'o sa àmọ́ mọ̀ fọ́ ọmọ ní bíbí ọkọ rẹ̀ à ń yé gùhí náà kan náà ló dɔw mɔ dɔw tó múlẹ̀ àkàyè jábìrì kàyè òmùrí òbí wa bá òkàrà yìí abdullahi òbí wa kàrà yìí ẹ̀yìn gùhẹ́ náà nàkà ní ọ̀rọ̀ òmùrí yìí. ẹ̀yìn gùhẹ́ nyẹ̀nyẹ́ jábìrì abdullahi òmùrí yìí dɔw múlẹ̀ àkàyè kàyè ya abdullahi tamanna alayi òtíkà mọ̀ bá kàmẹ́rẹ́ ẹ̀ sọ́wọ́n kàmẹ́ kàmá sọ̀rọ̀ kàmá sọ̀rọ̀. abdullahi kan sọ nìyí ìjọ ka kò wọlé wọn nínú abami lọkẹ ẹ wọn wọlé vami nínú ẹ bí mo bàrẹ wọn náà kọlẹ náà ìjọ yìí tó sọ náà wọlé yìí bá àlè ti yàn náà tó rà gbé wọn ti tó rà gbé wọn ọmọ sọ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ká ọmọ akɔrɔ ara wa wɔre ekuru dani ku wakɔrɔ ara wa kɔnɔ kakɔ na olu na esu ama adu sɛ ɛdi ozu ma ɛnyɛ ma nyɛ oyi abɛnɛ bi kɔrɔ afa kɔrɔ afa tuma tɛn tó mori ɛhɛ ne ne adu lai kɛ wɔn mori nínú ni nàbọ tètè kàsẹ́nà ẹ̀fà wíìrẹ̀ ma òsè méjì àbọ̀ ẹ̀ wọ́n yẹ pẹ́tẹ́tọ́ òsì jihad ẹ̀mí máa ká wọ́ lómìnir kẹ̀yẹ́ mi ìbéèrè wò ká ẹ̀ wá mi ìbéèrè wò ká ẹ̀ wá ọmọ ìmì ìtsó yẹ tẹ́ ká yìí. لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم الله خوف عليهم ولا هم يحزنون إذا أنا كمولي أتايون يتاي عبد الله وما أنا كمولي أتايون يتاي ينتو مولي كنا أتايون يتاي ينتو مولي باو كايا منابو

dɔbɛ nira ehi nɛ irisɔnu na ɔmɔ esi wa ɛ fɛrɛ yi na bi ma ta ma lɔri wɔ yɛ sɛbi siru na bi lɛbi na nam yɛ lɔri ko bi hɛ ɛni ni so sɛ yi yɛ nana bo hɛ ana yi yoo zɔ naa ɛ y'a yɛ wa ɛ alahu fura ehim ɔlɔrun yɛrɛ. أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام المسلمين سوءا فسلط عليه سيف اعتقانك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وحول مكر من أراد أن يمكر بنا عليه واصرف غضلنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السجيه إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحم فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك مكة ارحم الراحمين إما إنك لما تشاء قدير اللهم انصرنا ولا تنصر علينا وعيننا ولا تعين علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا رب الراحمين انك لا القدير قدير وبالاجابه جدير نعم المرء من نصير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الامر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه الرزق وزياده علم وايمان والاخلاص الصالحين يا لما يريد اللهم اجعل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم